هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu alhamdulillahi wa sallallahu wa sallam wa barika ala rasulihi وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة púpọ̀ fún الحمد لله ọba tí a dúpẹ́ fún ọ̀nà ni

bọ́lọ́n bá ti ẹ̀fẹ́ jẹ́ bàbá fún èèyàn ká ní kó bá rọrùn pé kó jẹ́ bàbá fún ẹ̀dá kan ni àwọn màlẹ́kà ọlọ́run ni ò bá jẹ́ bàbá fún Sheikh Abdul Wahab bọ́lọ́n bá lóun kí ń ṣe bàbá ẹ̀yà ọ̀bẹ́nì kan tá a lè fi wí àbí tá a lè fi jọ ọlọ́run nìkan sí ní sáà nìkan jẹ́ ọlọ́run ọba tí iṣẹ́ ọwọ́ ọlọ́run ọba náà arúgbẹ́ fọ́lọ́wọ́ bá náà ń bẹ ọlọ́wọ́ bá kójọ kó bá ṣàlékún sọ́látù àti sàlámù rẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀n bẹ ọlọ́wọ́ alékòyọ́nú rẹ̀ kó bá ṣí fún àwọn aṣíwájú rẹ̀ tàná àwọn sàhábà là ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá ti gbọ́ kẹ́lìmọ̀ edas àwọn tó tó bẹ́ẹ̀ jẹ́ náà àwọn sàhábà àwọn tí wọ́n fi mọ̀ àti ìdúró déédéé ṣẹ̀sìn níjà kìíní àná tí wọ́n dúró táwọn ọ̀tá dúró pé àwọn fẹ́ pa ànábì wọ́n dúró náà ni pé á irọ́ rẹ̀ pa kò tún tẹ́ fẹ́ fi ṣe àbẹ̀lọ́ àbá kó má ṣàbá ṣàlékún yọnu rẹ̀ fáwọn eléyìí akírawa káàbọ̀ lónìí sórí ètò wa ìpè òdodo àbẹ̀lọ́ àbá kó jọ kó má ṣàgbà tí a ń ṣe yìí kọ́lọ̀ kó gbà ní ìbádà fún akúrẹ̀ bá san bàbá wọn nùgbọ̀wé ètò yìí kọ́lọ̀ bá san ní ẹ̀san dáadáa alékún dáadáa ọlọ́mọ́ṣàbá ṣe fún wọn. ibi tá dé dúró lánàá náà ni a tún ti ń tẹ̀síwájú lónìí lórí abá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ lánàá ní pàtàkì jùlọ torí pé ọ̀dọ́ hmm, ọ̀dọ́ ọ̀dọ́ lórílẹ̀-èdè ọ̀dọ́ nílùú ọ̀dọ́ ládùúgbò ọ̀dọ́ nínú ẹbí táwọn ọ̀dọ́ bìkan bá ti yanjú tán bá ti lálàáfíà tán bá ti kẹrẹgídí tán bá ti da ilé tó dájú ṣáká náà nípa àwùjọ yẹn náà bẹ̀rẹ̀ sí da ṣùgbọ́n tó ọ̀dọ́ bá ti jẹ́ pé ọ̀dọ́ odò nígbó ọ̀dọ́ bá di olè ọ̀dọ́ di ọlọ́tí ọ̀dọ́ bá di oníṣìná àdúgbò àwùjọ orílẹ̀-èdè táwọn ọ̀dọ́ bá ti wà responsible tó jẹ́ kánà dára dára àwọn ọ̀dọ́ bá ń ṣe ọjọ́ ọ̀la ẹ̀rù ń bà á fọ́jọ́ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè bẹ́ẹ̀ láti ń pẹ gbogbo ọ̀dọ́ padà pé ẹjọ́ ẹjá dáńtà ń pè lọ́dọ̀ àná padà sóní wọ̀dúdú àǹtùnbá fílẹ̀ mú ìsìlẹ̀ mìíràn bá a ṣe wá dàgbà rẹ lónìí tẹ́bá lọ kíyèsí àwọn àgbàjákújakú míì tẹ́bá rí wọn láwùjọ lónìí ẹ lọ bèèrè pé báwọn náà ṣe lásìkò ọ̀dọ́ wọn mm. àsìkò ọ̀dọ́ mátà gan-an ẹ̀ẹ́dẹ̀ rí pọ̀dọ́ nígbà kan ọ̀dọ́ tó bá yaare nígbà kan nírú àsìkò yìí lónìí irú wọn ló máa ń ya àgbà rẹ lílùú àgbà rẹ ládùúgbò ewu bí wọ́n ṣe ń lọ̀dọ̀ ti ẹ̀bá aláàlẹ́ ìta ṣàbá àbòyà ìrúdò ìyàwó máa ń apá kan ló jòkúnjọ́ kó ló ronú aláàlẹ́ ìta ṣàbá àbòyà ìrúdò ìyàwó máa ń ó ní ìbá máa ṣe pé àsìkò ọ̀dọ́ mi ṣe dá padà ní kí wá sọ fún mi ìyàwó máa ń fa ogún bí òbí máa fa ẹlẹ́lẹ́mẹ̀ sí ìbò ó ní kí fa ẹlẹ́lẹ́mẹ̀ sí ìbò láti sọ fún

ẹlẹ́kejì lẹ́yìn pò bẹ̀rẹ̀ ọlọ́run wọ́ pàápàá náà ronú kí wọ́n náà fẹ́ wí lọ́la fáwọn ọmọ kí wọ́n náà fẹ́ káyé máa sọ ń pa rẹ lọ́la mùsùlùmí lọ́dọ̀ má ṣìṣì náà má fara wí ẹ̀yìn ọlọ́run bá ní ẹ̀fẹ́ àwọn tí ẹ bá rí pé ó èyí tó ṣọmọlúwàbí ìtara rẹ̀ balẹ̀ eléyìí tó wà pè fẹ́sẹ̀rù pé kọ́ sọ pọ́kọ rẹ̀ kéèyàn rí pa ah, ojú ẹ̀ náà dojú ọkọ ilé náà tọkọ jẹ́ ọmọ páyà rẹ̀ kéèyàn láti pé yẹ́ ilé náà táyà jẹ́ tó má jẹ́ sí pé aya obìnrin obìnrin oníwé fàn kó má jẹ́ ti dàbí mẹ́bó kì ṣe lé ẹ̀rọ ni kò fẹ́ o kó má jẹ́ ọkùnrin

àwọn ọmọ yẹn ọkùnrin dirun wọn ló yẹrí. yẹ̀kúlù na zamanu bí fasado. ẹ wá ní bàbá jẹ àwọn èèyàn wá ní ayé tí wá di nǹkan màmá ẹ̀ náà dẹ̀ tún bá wọn sọ ó yẹ kán fọmọ orogun gba ẹnu ẹ̀ ni. yẹ̀kúlù na zamanu bí fasado. bàbá wọn sọ pé àwùjọ wa ti di tó dà ẹ̀ náà dẹ̀ tún bá wọn sọ pé ó lágbára kò rí báyìí gbà tí wà obìnrin ti ra ṣòkòtò jọkùnrin lọ. ọkùnlò náfà sáàdù bí i zamanu. ọ̀hún ìyá wá sọ pé àwùjọ bàjẹ́. ọkùnlò náfà zamanu bí i fasádù. kí ni nǹkan tó bá àwùjọ jẹ́? wọ́n ń fasádù wà máa fasádà zamanu. kò sí tó bá àwùjọ jẹ́ ju pé ẹ mọ̀ pọ́mọ yín ṣe ṣìnà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. wà máa fasádà zamanu. ẹ mọ̀ pọ́mọ yín jalè ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ó ń ṣe yahoo toró ti kọ́lé fún yín toró ti ra mọ́tò fún yín àbúrò yín iṣẹ́ náà ẹ̀ ń jẹ́nu ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbogbo ẹ ti pokúlùmùṣù oníkàlùkù dákẹ́ n tó dájú ní pé gbogbo ẹni tó bá rí bàjẹ́ tó dákẹ́ lórí ìwà bàjẹ́ ó náà máa padà sunkún bàjẹ́ lọ́la. yẹ̀kúlù na zamanu bihi fasado. bẹ́ẹ̀ àfáà náà ta ní kájọ panupọ̀ máa bá wọn wí bẹ́ẹ̀ náà lẹ́ ń gbé fún àwọn ọmọ yahoo láwọ́ ọjọ́ àbẹ́ ìfọ̀. na zamanu bihi fasado. bẹ́ẹ̀ náà zamanu bihi fasado.

ti padà oòrùn tó ń yọ náà ló ń yọ ilẹ̀ tó ń ṣòṣùpá tó ń yọ náà ló ń yọ ọjọ́ ayé bó ṣe ń lọ náà ló ṣe ń lọ èèyàn tó wà nínú ayé ló pokúlù musu láyé fi wádà bí ìgbà táyé ò dáa wọn ayé dáa ayé dáa alábìnrin látọ̀ súbù dáa ọ̀nà ọlọ́run ẹ má máa bú ìgbà ẹ má bú ìgbà má sọ pé gbà ò dáa ẹ̀yin gan lẹ̀ dá nínú ìgbà tí baálẹ̀ bá da tí láńdọ̀dù bá da tí ọba bá da tí gọ́ọ̀nà bá da tí pírẹ́sẹ̀ntì bá da tí gbogbo olùgbèlú bá da kí ló fẹ́ ṣègbà sígbà ò ní da àwọn kọ̀ọ̀kan láwà nílẹ̀ Saudi àwọn kọ̀ọ̀kan láwà láwọn ìlú òyìnbó tẹ́ sọ pé ibẹ̀ ń da ibẹ̀ ṣe kíní kan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jápa gbàbẹ̀ lọ àwọn tó nílùú bá babẹ̀ jẹ́ ẹ̀yà rí bẹ̀ lọ. wàláwọn látọ̀kọ́ zamanu pe àwọn ọ̀dọ́ padà ni pé a kíyèsí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ọ̀dọ́ lò wọn wá kakún nǹkan tí ò dáa mọ́ àwọn èèyàn wá rí ẹ̀ṣẹ̀ ṣìnà wọn ò rí sẹ́ṣẹ̀ mọ́ wọn ò rí bàjẹ́ ṣìnà wọn ò rí sí bàjẹ́ mọ́ àwọn ń sàǹfààní ìgbéyàwó fún wa fẹ́yàwó ṣègbéyàwó má ṣe ṣìnà mọ́ lọ́kọ yìí ṣìnà mọ́ láya yìí ṣìnà mọ́ pátì kò bẹ́sìn wa mú gẹ́gẹ́ bí mùsùlùmí anábìsọ̀rọ̀sọ̀rọ̀ sọ pé láyézni zani hìnà yézni wọ̀húwà mọ̀mínú anábì ní ọkọ̀ ní máa ṣe ṣìnà ọgbà tó fi ṣe ṣìnà kó máa jẹ́ olùgbàgbọ́ òdodo ìtumọ̀ rẹ̀ ní kó olùgbàgbọ́ òdodo ò ní jàǹdì ṣìnà torí pé tọ́lọ́run bá bínú sí ni fẹ́yàwó ayé abú ẹ lóòtán sọ pé kí ni wọ́n táwọn bá rẹni tó bẹ́ẹ̀ ṣe tó nọ́mà wá a ní ṣíyàwó ló kélé kan kí ló ṣìwá ní nínú láìpù ẹ ikú o mà tí a ṣí fún kankan ó fẹ́ lọ bèèrè fẹ́ lọ gbé bùkátà ó fẹ́ ṣe kíní kan àwọn máa sórí ọ́dẹ̀ ìrá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi ládùúgbò ọmọ primary school ọmọ gss 1 gss 2 ọdún gbogbo àwọn ní ẹ̀bọ́ ṣe ń ṣe ṣe náà kó kan wọ́n o ọmọ tó ti mọkùnrin láti primary session primary school ló ti mọkùnrin bàbá rẹ̀ àti dáadẹ́ dẹ̀ takú pé wọ́ wá jáde university wá graduate kó tó ṣe wedding ah how many years lọ́mọ yìí máa fi ṣe ṣìnàmà a mọ́ ní yẹ̀sùn ọkùnrin máa fi máa bá ṣe ah daddy mommy ah ìbòkúbòlẹ̀ ń bò ẹ mọ́ ẹ̀fọ́ àwọn oúnjẹ pé family meeting ẹ wá gbé ìrẹ́lẹ̀ ọmọ yìí tẹ́ bíjọ yìí pé meeting ta fẹ́ ṣe lónìí ta máa fi bẹ̀rẹ̀ ni pé afẹ́ kóníkàlùkún wá fi ọlọ́wọ́n bá rẹ̀ gbúra mi ò mọ ọkùnrin rí dádì káwọn ọkùnrin náà ọmọ iná máa sọ pé dádì èmi ò mọ obìnrin rí mi súnmọ́ obìnrin rí mi mi bóbìnrin láti ṣe pọ̀rísà ẹ pé àwọn ọmọ ìjòkó ẹni kan máa búra kan fọlọ́n búra ẹ rí pé tẹ́bá fi lè sọ nínú ẹbí <laughs> tó dájú ni pé táwọn ọmọ Yorùbá mọ́tẹ́ fẹ́ pé fámìlì ìsìn fún tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ wọn pé tọ́bá fi lè jẹ́jọ́kọ́ ẹbà tọ́rí pé ń tẹ́ dáni lérè ah nǹkan mìíràn máa fi dàjọ́ kò mọ́ lórí o àbí tọ́bá fẹ́ búra èkì tọ́ fẹ́ gbéra wọn ṣépè lórí irọ́ ìtumọ̀ rẹ̀ ní pé àwọn ọmọ ìtẹ̀yìn wò yìí wọ́n ti ń ṣe ń tẹ̀yìn àti mọ́mi wọ́n jọ ń ṣe é mo dẹ̀ sọ fún yín lánàá wípé ohun tó túbọ̀ fa ni àwọn táwọn mọ̀ ti expose sí kọ́dẹ̀ sí ń tẹ̀lé ti tètè dènà rẹ̀ onípe ẹjẹ́ kí wọ́n tètè gbé gbọ̀nà ẹ̀tọ́ ẹkọ́ a rí àánú ọlọ́run gbà bá ṣe sọ fún alánà náà, Mm. tí wọ́n bá ti fi lè fẹ́yàwó torí tọ́lọ́n kì í ṣe pé ṣìnà doyún ṣẹ́rí ọgọ́ọ̀rọ̀ àwọn ọmọ láwùjọ lè ní ṣe kàbíwáṣì tàbá kó ẹgbẹgbẹ̀rún àwọn ọmọ àkọ́bí kalẹ̀ lónìí àwọn ọmọ àkọ́bí tó pọ̀ nígboro lónìí àwọn ọmọ àkọ́bí ṣìnà doyún ni ṣìnà doyún ni nígbà tí ṣìnà wá doyún ọwá sáré fàṣẹ́ àti ìgbéyàwó ìyẹn pọ̀ rẹpẹtẹ má jẹ́ kí jẹ́ rígbẹ̀ má jẹ́ kí lẹ̀kún padé mẹ́ lọ́wọ́ kí wọ́n máa sáré lọ ṣìyàwó pàdáwìrì irú ìyẹn kọ́ ń sọ tètè ṣe bó ṣe tà àti bó ṣe yẹ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. wà mí náà fọwọ́ ìdí. nínú àwọn àǹfààní náà. àzàwájú torí kan ṣẹ̀rẹ̀ ìyún ní ṣìbá ìlẹ̀gẹ̀rì ìzáti lè jẹ̀nsì yá ti ibi súra ti yẹ̀rúbọ̀ ọ̀hánlọ́gùn wa rasuluhu. a jẹ́ kámọ̀ náà nínú ọ̀rọ̀ ta ìṣèyàwó ní nǹkan kan tó máa jẹun tó lè fún ọkùnrin àtòbìnrin ló ń jẹ tára wọn béèrè fún jẹ lọ́nà ẹ̀tọ́ yàtọ̀ sí sí jẹ lọ́nà ìtọ́ ìtọ́lọ́mọba òfẹ́ eré náà jẹ́ lára nǹkan tó tún fà ń bẹ o. torí kó ń lé kẹ́sìbì lè hasanati. lára oríire tó ń bẹ ni ni pé èèyàn á ní àǹfààní àti lè bí àwọn ọmọ kíyàn lè máa fi ṣe fáàrí pa ìjẹ́ ẹmú rẹ̀ ìṣẹ́mí rẹ̀ ọlọ́run ọba ti kó àwọn kan á dà fàtì ẹ̀sọ́dọ̀ ẹ̀ àfi tó bá ya ń lò ní rígbùkátà ẹ̀ gbọ́ lọ́lọ́mọ wá gbé padà sọ́dọ̀ obìnrin torípọ́kùnrin ìmí ti sọ̀rọ̀ àwọn di obìnrin lé obìnrin ló ń ṣe ojúṣe ọkùnrin tó bá ń ṣe ojúṣe nínú ilé pẹ̀lú àánú ọlọ́run àṣírí òní tú pẹ̀lú àánú ọlọ́run a máa yà wọn náà lẹ́nu ní pé báwo mo ṣe ń ṣe gan-an kódà wọn máa fi bẹ ọlọ́run pé ọlọ́run wọ́lá pé mi fẹ́ ṣe ṣìnà àwọn ọ̀rẹ́ mi ṣe ṣìnà wọ́lá pé mi fẹ́ ṣílè mi fi ṣìyàwó ọlọ́run bòmílà ṣe rí máìkéde pẹ̀mí àtìyàwó mi wádẹ̀rí pé àṣírí àdẹ̀ máa bò ẹ̀tún bímọ àṣírí àtún máa bò àwọn tó ń ṣe ṣìnà táwọn fẹ́ mari wàláì wọ́n tún máa tọrọ lọ́wọ́ ẹ̀ torí kò lè kẹ́sù sí àzànà tí wọ́n máa tún gbaládá látara pé òṣe mo máa ń ṣe béèrè lọ́wọ́ àwọn èèyàn àti ìrẹni tó máa fún wa lẹ́sù lórí ẹ̀ nínú ìṣẹ̀rẹ́ àtàmì kéèyàn tó lè pàdé pọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ọkọ àtìyàwó kẹ́ tó lè súnmọ́ra ní ìsúnmọ́ lọ́kọ láya ànábì kọ́ wa ládùúgbà tá a gbọ́dọ̀ ṣe sallallahu alaihi wasallam Allahumma jannibna shaytana wa jannib shaytana ma razaqtana wọ́n ká máa bẹ Ọlọ́run pé kó gbé shaytani jìnà sí wa kó gbé wa jìnà séṣù pẹ̀lú oorun tá fẹ́ pàdé pọ̀ ìkéṣù má bá wa ní àjọṣepọ̀ láàrin ara wa kó má ráàyè mi tá fẹ́ ṣe tó bá ti ṣe shaytani máa sájìnà tó bá ṣe léyìn ànábìn tó bá fi ní oyún tó bá fi bímọ kódà kó máa ṣe pọ́n fi lóyún gan pàápàá kó kàn yẹ pọ́n kàn sí náà nígbàdùn lọ́kọ̀ láyà tínú ilé tó bá fi lóyún tó wá jọ ọmọ ànábìn ní shaytani ní ráàyè láti darí ìgbésí ayé ọmọ yẹn mo wá ń ṣe ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀dọ́ lónìí nígbà tó fẹ́ bá obìnrin ṣe ṣìná nígbà tó ọkùnrin fẹ́ bẹ́ẹ̀ ṣe ṣìná ṣáàtìkáàrí náà tún máa ṣe ó ní kò yéhun àbí ìwé lẹ́ máa ń sọ ṣe o máa ń tún ní kọ́lọ̀ ń gbé ìjìnà sí èṣù gbogbo èṣù jìnà sí ẹ níbi ìjìnà hasanati ní ọba ń ṣe ṣìnà kò ní ládá tó fẹ́ gbàdúgbò mọ́ máa ìbínú ọlọ́run ni torí ẹjọ́ tàà níbi ń sọ fún àwọn sọ̀hábà yìí pé wọ́n fi ìbòdè ẹ̀yìn ahadikum sọ́dáadáa òjíṣẹ́ náà bá ní kọ́kọ́ máa pàdé lọ́kọ láya pẹ̀lú ìyàwó rẹ̀ kọ́ máa sunrun lọ́kọ láya tọkọtaya. qalu ya Rasulullah. alábì sọ̀rọ̀ sá sọ pé èèyàn máa gba aládá bígbà tó ń ṣètò rẹ̀ àánú bígbà tí yàn kó owó fún wìdúrọ̀wó lákàntì ẹ̀ tó dẹ̀ ń transfer ẹ̀ sáwọn èèyàn

máa fi haramu ní akẹ́nà aléyìí ìzèrò. Alábìnrin tẹ́ pé àbá lọ ṣe sí ibi haramu ṣó máa gbẹ̀ṣẹ̀ àbí kò ní gbẹ̀ṣẹ̀. Tí a máa bẹ́ni tí kò ń ṣẹlẹ̀ tọ́ rẹ̀ ṣe. Ọlù bàlá. Àwọn sọ́bà ah, ni, ah, ṣìnà nìyẹn. Ìzá wà tọ́ha fílé halálé kàánà láwọ́ àjírò. Àwọ́dà náà pòsìtì ni, ànábì ní bẹ́ẹ̀ náà ló fi jẹ́ tó bá ṣe síbi ẹ̀tọ́ wà gbalada bó ti jẹ́ pé tó bá tọ́jú ìyá rẹ̀ wà gbalada tó bá fìyà jẹ ìyá rẹ̀ wà gbẹ̀ṣẹ̀ ẹ̀ẹ́dìmọ̀ ẹjọ́ kó yé wa o bó ti jẹ́ pé tó bá tún nǹkan ní nǹkan ṣe wọ́n ṣàdúrà fún ẹ bẹ́ẹ̀ náà tó bá bá nǹkan ní nǹkan jẹ́ wá gbé ẹṣẹ́ pè bẹ́ẹ̀ náà ni bó ṣe tó bá fẹ́yàwó tó bá ìyàwó rẹ̀ àtiwọ́ àti ọkọ àti ìyàwó tẹ́ bá ara ńlá jọṣepọ̀ ẹ máa gba ládá bẹ́ẹ̀ náà ló jẹ́ pé tó bá ń ṣe fẹ́ni tí kìí ṣe pé ẹṣẹ́ ìgì lórí ara yí ẹ̀ṣẹ̀ ni èpè náà màlẹ́kà máa gbé ẹṣẹ́ èyí tẹ́ gba ilé ọtí lọ́tẹ́ gba klọ́ọ̀bù lọ́tẹ́ gbòtẹ́lì lọ́tẹ́ lọ́n fọ́ ọ̀pọ̀ obìnrin lóbìnrin lára tẹ́ lọ́n kìsì obìnrin lóbìnrin tẹ́ lọ́n gun orí obìnrin lóbìnrin tí wọ́n náà tó jóbìnrin náà jẹ́ kẹ́lò ní máa gun orí ẹ lẹ́ni tí ò ṣe ìgì lórí ẹ ẹjá patrick ní yóò dá o ojú ẹ̀dẹ̀ tí ẹ̀dẹ̀ bẹ̀rọ ọlọ́run ẹ̀dẹ̀ rántí pé máa kúnjọ kan ẹ̀dẹ̀ rántí pé kiri karayan ọlọ́run bá ló fún yín tó bá jẹ́ kóríṣiríṣi àárẹ̀ bẹ̀rẹ̀ sí jáde láti bẹ̀ tápá yín ò kà mọ́ ẹ̀ nímọ̀ pé bínú ọlọ́run ló bi ẹ kúrò ń di rẹ̀ ọ̀dọ́ ẹ má ṣe ṣìnà mọ́ fòpin sí má fi ṣe mọ́ tó rọ̀mọ̀ tọ́nà bá ti ẹ́ǹdì lọ ṣe nìká tó bá ti lówà ti ṣe bí ọlọ́run tó ọlọ́run jẹ́ ṣìdẹ̀kùn fún mi mo fẹ́ ṣìyàwó ọlọ́run jẹ́ ṣìdẹ̀kùn mi mo fẹ́ ṣìyàwó ẹ jẹ́ kí n kọ́rọ̀ ọ̀run fún mi mo fẹ́ ṣìyàwó a máa fàájọ́ alẹ́ lé nínú ẹ̀tẹ̀ tí máa ṣe ẹ fi kún ẹtù àjọ àpapọ̀ láti sọ fún wa pé yí tójú bọ́lé kiri mọ́ máa ṣe ìròrí tí wọ́n ní ohun tó bá fi mú tàfún níjára bí bá fi ń tiẹ̀ pèsè ìyàwó ó fẹ́ torí tó ti rí pò máa nẹ́nu níjọ́ ìyàwó kó tí lò gbà sápò ọkọ dúró lọ́sọ̀ ìyàwó ó yẹ náà sáwọn méjèèjì gbogbo ilé scammer ni ẹ̀ṣọ́ ti yé wa àwọn tó ń ṣe scammer ni wọ́n èyí tí wọ́n ń ṣe scam ni mo ń ṣàlàyé fún mo ń ja ìtàn ni o iṣẹ́ rí bá ṣe ń ja ìtàn inú bí àwọn àfáàyàn tí wọ́n mú tí wọ́n ah inú bí wọn gan ni o kó jẹ kan wá àwọn sámọ̀ pé òdodo làwa ń èèyàn kójú àwọn èèyàn láà káwọn èèyàn lajú tí wọ́n káwọn èèyàn wà responsible kọ́dọ̀ mọ́ tó kàn kí bá lélé mọ́ tó kàn ẹ ṣèyàwó ẹ má ṣe ṣìnà mọ́ lè ní nínú tá a fẹ́ ká mọ̀ láwùjọ wa ni wípé ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ àlépọ̀ ń gbòòrò àwọn ọmọ tó yẹ pé ah, Allahu akbar ni bàbá tó ní àwọn ọmọ méjèèjì yẹn ilé ti bá ṣe ṣìná ó ti pátì ó ti bímọ àwọn ọ̀yá rẹ̀ ni wọ́n tó ní àwọn ni wọ́n tọ́mọ gbogbo ilé náà yẹ kó tún lẹ́sìn fún wa torí pé kò wá fẹ́ obìnrin yẹn lẹ́gálì mi kò wá bẹ̀bẹ̀ fẹ́ kò kẹ́bí wá kò kérò wá kò lè jẹ́ kẹ́ náà tírèsì ẹbí rẹ̀ kẹ́ tírèsì àwọn èèyàn rẹ̀ àwọn bàbá rẹ̀ wá sọ pé ọkọ rẹ̀ ti kú àwọn ẹbí wá àwọn a máa bí ara wọn èmi ní lágbájá báyìí lèmi ṣe jẹ́ sí èmi làkàṣìgbà agbólébó ní ọmọ olúgbó ní ìbéèrè gbogbo ilé kò sí tó burú bẹ́ o kẹfì mọ̀ pé sábẹ́rẹ̀ rẹ̀ ló kún di ni o ṣùgbọ́n kò sábà rí bẹ́ẹ̀ mọ́ lónìí o kò rí bẹ́ẹ̀ mọ́ o ẹjá padà sí pìlẹ̀ wa tàbá ti wá ṣìyàwó kí lè rìta wá ń retí níbi ìgbéyàwó èrè tá níbi ìgbéyàwó náà ni ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ èrè níbi ìgbéyàwó òun ni ká tún máa rí èrè àwọn ọmọ tíyàn bá ti fi lè ṣègbéyàwó lọ́nà tó tọ́ ìtókànnà ni kíyàn máa retí ọmọ rẹ̀ àlèbáládò tó yìí bù yàkùrù jù náà bá tó hù bí ìlú tíyàn bá ti fẹ́yàwó lọ́nà tó dá tó fẹ́ obìnrin rẹ̀ tó lọ́kọ rẹ̀ ń tó kàn táà rẹ̀ tí látara ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ òun náà àwọn ọmọ rẹ̀ ìyẹn là ń retí irú ilẹ̀ tó bá ti dá tó jẹ́lẹ̀ rí irúgbìn rẹ̀ là ń rokàn kó ti bẹ̀ jáde wàlẹ̀bí kọ́bù sàláyà kọrùjù ìlà náà kí dáa ṣùgbọ́n tó wẹ́ pọ́lọ́ tí lo fẹ́ onígbó lo fẹ́ oníṣàṣà lo fẹ́ ṣíṣà tàbí ṣíṣà àbí gínà tí ń pè onípàrágà ló fẹ́ tó báyẹ pé ọmọ ọ̀ta ló fẹ́ tó ń dà lóru kiri apààyàn ọmọ yahoo ọmọ ilé ló bá lọ fẹ́ kì í kírun kì í gbà rẹ̀ láyá kan rúṣù ńlá Kò sí tó bẹ́ tara rán ilé ìjáde ju ọmọ kọmọ lọ. Ilá ayẹ̀ ṣe Allah. Wàlá Ẹgbọ́n ní ìsìn àkọ́kọ́ kùndárù tí Mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́, òun ẹni tó bọ́lọ̀ ń wórogún. Ọlọ́run ní ò gbọ́dọ̀ fẹ́ o àtàyò mìnà. Títí tó bè ní ẹ fi máa lóun gbà Islam. Wàlá àmàtún múmìnà tó ní kọ́irọ́ mímọ̀ ṣírí káàtì wàlá àjàbá tí kọ́ tó bá fẹ́ fẹ́yàwó tó fẹ́ léso rẹ̀ lọ́jọ́ ọ̀la rẹ̀ Ọlọ́run bá ní kódà kó jọ mẹ́rú ọmọ tí ò ní gá tí ò ní gó kó jẹ́ pòun ló bá rí kọ́irọ́ mímọ̀ ṣírí káàtì máa wọ́n ní wọ́n pé kílẹ̀ yìí ní omínà ọ̀tàlẹ́lẹ̀ yìí ta ọ̀rọ̀ mímọ̀ ṣe kàtí máa ọ̀pọ̀ ọmọ ní irú lásán wà láwọn ni yàrá àti bàbá rẹ̀ àtàwọn bábí mẹ́rin ni wọ́n ń gbé eh, má fojú eléyìn wá rọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ tí kò wọ́ tiẹ̀ ṣùgbọ́n nínú ilé wọn wọ́n sin lọ́n wọn kírun ọmọ fáìlì oníwàdẹ̀ wọ́n sin lọ́n gan ṣùgbọ́n lọ́n kúrò àdìsìkí wọn kò kẹnu ṣùgbọ́n tí wọ́n válùjì nínú ẹbí wọn lọ̀rẹ̀ sí irú ọmọ báyìí tí wọ́n bá fẹ́ ah Kọ́ìrán yẹ́ lórí fún kòkòrò fẹ́? nìkan tó rí yòrò yòrò yòrò yòrò tó fẹ́ yìí ìwà lọ fẹ́ ẹni tó rí pọ́ ti wà ókè ọmọkúwà nìkan kọ́ ń bá ṣe ó ń gbọ́mọ káàkiri ó wá délé tán wà ẹ̀njọ́ yẹ̀

kìí ṣe ń tàn sọ nìyẹn o ó lè ṣìyàwó kejì ó lè ṣe kẹta ó lè ṣe kẹrin ẹlẹ́yàwó ó tọ́ nínú ẹ̀sìn wa gbọ́miyà nífẹ̀ẹ́ àwa ò nífẹ̀ẹ́ kọ tọ́ná fún ẹ ẹlẹ́yàn náà wà lára pọ́lẹ̀mù tọ́pọ̀lọpọ̀ sisters ní lónìí ẹlẹ́yàn náà wà nínú àìdí àbúrúkú tọ́pọ̀lọpọ̀ parents ní lónìí má jẹ́ kí n o ah má mọ́kùnrin kan dọ́dọ̀ mi kọ́ máa sọ fún mi pé dọ́dẹ̀ mọ́mì second wife ni mi fẹ́ lọ ṣe tí bá gbọ́ ṣẹ́rí gbogbo àwọn oríṣiríṣi ìròrí burúkú tẹ gbèsọ́pọ̀lọ̀ àwọn ọmọ yẹn olóúnjẹ́ kí láìfà ọmọ yẹn dúbó ṣe rí yẹn ṣẹ́rí ti máa bẹ́ ọlọ́run ibi tọ́mọ ti máa nífọ̀kànbalẹ̀ tó dẹ̀ ti máa rọ́ lọ́run ọba ẹ̀sìn tí ò sí ní dìdàkudà tó máa gbádùn ilé ọkọ tẹ́yìn náà máa gbádùn tẹ́yìn máa rọ́ ọmọ sínú ìmọ̀ máa dùn tó máa jẹ́ àwòkọ́ṣe ọmọ nínú àwọn ọmọ nílùú ládùúgbò tó léere ọlọ́nàgà síta tíyàwó ọba ti rẹ̀ lẹ́ni eré ńlé tẹ́lẹ̀ kò tó ṣẹ́gbẹ́gbà tó kejì ìyàwó wá sọ́dẹ̀ ní ibi o àwọn obìnrin burúkú mi wà bẹ́ o ńgbà tọ́kọ rẹ̀ má rẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ẹ̀ sára ọ̀dá ìyàn burúkú ni wọ́n ẹ̀wọ̀n eh, mú mọ́ra ní àárẹ̀ ọ̀rọ̀ mú mọ́ra mọ́ ni ó ti sí mú mọ́ra ní. ààrẹ máa tọ́ bálà kún mi náà ní sáàyè máa fi náà wá fún láàtà wá ọkùnrin. báyìí ni àwọn máa màlákà tí a máa ti mọ̀ pé ẹ̀ ní kápá ẹ̀ ní agbára láti lè fẹ́ kan lọ nítowó nítàláfíà nítìlákàyè ní ti gbogbo tí a máa fi ń ṣe ibùgbé ẹ̀ ní kápájù kan lọ ẹ dúró lórí ẹ̀kan ẹ máa mánéjì eléyìí ẹgbà fọ́lọ́hun ẹ̀yin obìnrin tọ́lọ̀ ń bá wá ní kọ́kọ́ tí yín fẹ́jù kan lọ lè yín ẹgbà fọ́lọ́hun lórí ẹ má tara tọ́kọ yín ṣe lọ ah ọ̀nà wọn ti di ẹsẹ̀ wọn ti gùn nítorí pé ọkọ wọn fẹ́yàwó mi lé wọn ìròrí burúkú yẹn Allahu akbar kabir àwọn ìyá tún bá àwọn ọmọ wọn jáde àwọn ìyá wọ́n bá àwọn ọmọ wọn jáde àwọn bàbá wọ́n tún ṣáájú fáwọn ọmọ wọn kí ló dé àwọn obìnrin tún fún àwọn ọkọ wọn ní nǹkan jẹ kí là ń wá kiri nínú ayé tó bá dé tó bá ìtorí tọ́lọ́hun àwọn míì tún pa ọkọ nígbà tí gbogbo nǹkan bá ti fẹ́ẹ̀tì tán tí gbogbo ẹ ti dúró tán á rí pé ẹ̀hẹ́n ní tó kàn ní ìsúnbọ̀ṣe wàhálà rẹ̀ ti balẹ̀ àwọn náà dẹ̀ ti ń kíyèsí pé àwọn ọ̀ka lẹ́nu mọ́ àgbẹ̀gbọ́dà ṣe wó lè bẹ̀rẹ̀ sílẹ̀ orún kó òun fẹ́ fẹ́yàwó kejì ní ìsìn hmm, abáyọ́nké rẹ̀ ah, ah, wàláì ẹ ti pààbí ẹ ti jẹ́ okùnfà ikú rẹ̀ òun ti lọ sinmi o ẹ̀yin ò ní gbádùn ayé kìí ṣe pé kí lẹ̀ ń wáká Islam kábára sọ tọrọ obìnrin lè ní obìnrin ó lè jẹ́ kìíní ó lè jẹ́ kejì ó lè jẹ́ kẹta ọkùnrin lè ní méjì mẹ́ta mẹ́rin ẹgbọ́ mi yóò níjọ́ tó bèèrè bá ti lọ ilé ọkọ àjọ àti káfí sí ni pé ọlọ́run májò túnyàwó ìṣe o níjọ́ tọkùnrin bá fẹ́yàwó tó bá jà kọ́kọ́ ló fẹ́ a gbọ́dọ̀ ṣàdúrà pọ́lọ́run á ṣe lè láṣe mọ̀ rẹ fún ẹ torí pọ́lọ́run sì lè fún nígbà láyé pé kò ṣe kì í ṣe dandan hmm. náà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà pọ̀ jù ẹ má wá fi yẹn náà blọ́ọ̀kù ọ̀nà ẹ̀dẹ̀rọ pọ́lọpọ̀ àwọn ọkùnrin nísìn àwọn òyà fẹ́ dì kan ṣùlọ ọya lọ ń báyà àwọn ọlọ́mọdé kákàkiri àtúká kí ìsára ò ṣẹ́rí ìdílé àwa mùsùlùmí kò gbọ́dọ̀ dàbí ìdílé ẹni tí kìí ṣe mùsùlùmí a rí ìyàtọ̀ kí yàtọ̀ wà ní tó lè mú ìyàtọ̀ yẹn wà náà àwọn ń kalẹ̀ fúnra wa lè ní àmì ọlọ́mọba kójọ kó jẹ́ kí ìdílé wa rójú kó ráyè àmín ẹjá fílẹ̀ ìkúnlẹ̀ ní bá ṣe ń lọ ẹfàdó ilé náà tún fi kún ìta àti ń sọ́lẹ̀ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàláyé wà láti fi béèrè fún àwọn ìta bá kà tí ò bá yẹ yín ká tún kà fún yín àdúrà ilé náà wà ní ìtànù bí máa ń ṣe tó bá dàbí ìgbà tí sọ̀lọ́lá ọ̀sán tó bá dàbí ìgbà tí nǹkan fẹ́ há gádígádí tánú bí bá ti tẹnu bàdúrà tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú àánú ọlọ́run nǹkan bọ́ ومن كل ضيق مخرجا ومن كل بلاء عافية اغبلك في اللهم اجعل لنا من كل هم فرجا Ọlọ́run jọ ṣe fún wa níbi gbogbo ìfún pínpín fárọjà kúlè bí kí ma kọrọjà ṣe jẹ́kù fún wa wọ́n ni kúlè bí kí ma kọrọjà gbogbo ohun tó lé kókókó Ọlọ́run jọ járí ọ̀nà àbáyọ min kulli bala'in 'afiya Ọlọ́run gbogbo àdánwò ilé ṣàánú wa làwá ń bẹ̀ àdúrà tó ní agbára ni tíyàn bá ń ṣe òun náà pẹ̀lú ògbú ọlọ́run ọ̀nà ńlá fún yànnà ní fún mọ́yàn ẹ máa ṣe kẹwa máa kọ́ ọ̀rọ̀ ìsọdọ̀ ọlọ́run a bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa n tó rọ̀ mọ́ zakatul fitri náà nínú ìdánilẹ́kọ̀ọ́ àti ó tún bọ̀ ṣùgbọ́n ní ṣókí gbọ́ kalẹ̀ ká tó sọ eléyẹn má fowó yọ zakatul fitri o wàláhì àwọn àfáà tí wọ́n ní kẹ́ máa fowó yọ yẹn àwọn oríṣiríṣi àwọn tí wọ́n ní kẹ́ máa fowó yọ yẹn ó ti ṣe tó yapa súnà Ànábì sallallahu alaihi wasallam kò lẹ́tọ̀ọ́ oúnjẹ yàn zaka tó oúnjẹ yàn kì í ṣe zaka tó zaka tó dúró lọ́tọ̀ o kọ́ má dàpọ̀ mara wọn a lè mẹ̀sítánù bí o sọlọ́tà á lè káwá lọ kún sọpá fẹ́ mọ́ jùlọ o sallallahu alayhi wa sallam subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh wa ma ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 35 75 14 66 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ Abẹ́òkúta